zanaitu ibi tí dájọ́ hadithi wà nù ìní òun tóun wá bá wà nábì yìí o òun ṣe zina o ẹni pé ń ta fẹ́ kọ́ lónìí òun ni kíni ìdájọ́ ẹni ọba wa bá wa pé a òun ságbèrè ǹjẹ́ ń tọ́kàn ni pé ẹgbẹ́gbẹ́ wa sí ẹwọ́kùnrin rán dáradára yìí tá ń rò pé ní ọlọ́run ni sọ̀hábì ànábì máa ń fi ànábì àtàwọn sọ̀hábì rẹ̀ radiyallahu anhu ọlọ́run fi kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ àwọn àlùfáà ní ó ṣeéṣe jílù sọ̀hábà má débi pé ànírólé ni ó ṣe zìnà ànírẹ́ ni ó kúrọ́ ànírẹ́ ni ó ṣe gbá ànírẹ́ ni ó ṣàwò ọ̀rọ̀ ọ̀rùn àmọ́ kọ́ mọ́ bá a di pé a máa wá gbé pé àwọn yìí wà àwọn yìí sẹ́gbẹ́ sẹ́rù wa làwọ̀ wá níṣẹ́ lọ́hùn ẹ wà rí ọ̀kan èjì ẹ̀ta àmọ́ kò ní pọ̀ níbi iṣẹ́ ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ bá ka lé ní èjì gbogbo ànábì gbé ayé fún sixty three years ó jí sí ọlọ́run fún twenty three years tó fi já ànábì ọlọ́run lọ́dún kọ̀ọ̀kan lọ́nà ogún àti mélòó mẹ́ta gbogbo àtẹni wọ́n dájọ́ zìnà fún àtẹni ọwá fún rẹ̀ sọ pé òun ṣe zìnà wọn ò tó márùn lọ́dún mélòó lọ́dún ogún ó lé mẹ́ta àmọ́ àwọn díẹ̀ díẹ̀ yìí ṣẹlẹ̀ láti lè fi jẹ́ kíni kó fi jẹ́ fún wa pé àà èèyàn lè ó lè ṣẹ̀ kò sínú ṣẹ̀ríà ìsìláàmù pé wọ́n bá ti jẹ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe àwọn jù ní ma ẹ̀dàkùn a àmọ́ reality islam súnmọ́ nature ọmọ èèyàn a bá wá ṣe báyìí kí rẹ̀ islam àyàn lérí tó ṣerú ẹ̀ àwọn òfin kan ni pé ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ lọ́kọ́ ṣe kò sí yun islam first time offender ńgbà tí ọ̀ wá ṣerú ẹ̀ rí ẹjọ́ máa lọ kò sí ìyún nù sẹ̀ríà àmọ́ àwọn ọ̀nà wo ní sẹ̀ríà fi ṣe nírọ̀rùn débi pé bá ṣe padà kánú hadithi yìí nínú hadithi máa ìzù táàkà yìí a padà ká débẹ̀ pé kọ́dà ń gbà tí wọ́n fẹ́ ṣe hádù fún máa ìzù tọ́ họ àwọn tó lé ànábì blame wọn sallallahu alaihi ànábì ní hàlà taraktumuhu èsè yín tẹ̀ fi lẹ̀ èsè yín tí tẹ̀ fi lẹ̀ mọ̀ pọ̀ wà nù rìwáyà alimami al-Maqdisi iná but ká tó lẹ́yọ lẹ́sẹẹsẹ àkọ́kọ́ ni pé ìdájọ́ fíkì ìdájọ́ ṣẹ̀ríà ń pa ẹni tí ó bá gbére ẹ̀ wá àti sọ ní jẹ̀jọ́ pé ọ̀nà mélòó la mú yàn pò ṣe zìnà hmm? ọ̀nà méjì ni kí alákọ̀ọ́kọ́ albayina òun là ń pè ní ẹ̀rí àwọn ẹlẹ́rìí gbọ́dọ̀ pé mélòó wọ́n gbọ́dọ̀ pé mẹ́rin gbogbo ẹni ọba fẹ̀sùn zìnà kànyàn tí ọwọ arẹ lẹrí mẹ́ta kún rẹ̀ tí wọ́n pé mẹ́rin alukóraani ní fáwùlá ìkà ìndàlọ́hì humul kaazibun fa islam ya tóbi ṣuhada fáwùlá ìkà ìndàlọ́hì humul olúwa ló kúrọ nírú àwọn bẹ́ẹ̀ nínú rẹ́kọ́ọ̀dù ọ̀dọ̀ tọ́lọ́hùn kọ́dà nínú ìjìyà tayé ni pé a wà sẹ́nu kọ̀ọ̀kan wọn lọ́gọ́rin bilala ta ń pè ní haddu al-qadhfi haddu al-qadhfi ní gbogbo ẹni ó bá fẹ̀sùn zìnà kányàn àwa ní àwọn tẹ́ẹjọ orí ìdá orí ìyàn kan orí méjì wọ́n di mẹ́ta àbí wọn wá rẹ́ nìkẹrin àbẹ́nìkẹrin òun ti wà pẹ̀lú wọn tó lọ padà wá pé á èmi ò rí wọ́n kàn wí fún mi ni bọ́bá fi rí bẹ́ẹ̀ indallahi humul kàzìbù lẹ́yìn náà tún wá ní pé wọ́n wá dáràn kọfífù ọgọ́rin ìbílá àlàáfíà ẹ̀sì fẹ̀sùn kan mùsùlùmí àmọ́ Kùránì yan o ta ni wọ́n fẹ̀sùn kan tí wọ́n náà yan bílálà ẹ́n ọgbọ́dọ̀ jẹ́ kíkí ni muhsanatin ẹni tó ń lé èso ń jẹ́ gbèjègbè tí rìnrìn rẹ̀ dẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ẹni ọba ṣe kọ́dù fòrú wọn ìyà ń bẹ fún kọ́dà inda Allahi humul kazibun torí à ń sọ ilé yìí gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tẹ́lómi ọmọ sọ ń pa ìsìláàmù ẹlòmí ọmọ ń pa àṣẹ kọ̀mọ̀ kankan ń pa àṣẹ rí àjú pé ẹ̀lẹ́ lóko ẹ̀wọ̀n ó gé èèyàn lọ́wọ́ wọ́n náà yàn ń blála tí òun mọ̀ ń pa àṣẹ rí àná àmọ́ kí ni ṣẹ̀rí àgbékalẹ̀ tó ṣe pé ní kíru eléyìí ó tó ṣẹlẹ̀ kò ní wádìí yéhùn kò sì fẹ́ mọ̀ àmáǹfààní táwo ó ṣe lọ́mọ mùsùlùmí tá a bá mọ̀ ní pé gẹ́gẹ́ bí ti máa wí gbogbo ìgbà wàláhì làǹzí kò sí nǹkan kan tó ti ní lójú nínú òfin ṣẹ̀ríà ìsìlámù ìwọ náà ó lè dúró lè fẹsẹ̀ rẹ rinlẹ̀ pé ẹmú yìí ó dáa nínú gbogbo òfin mú tó dáa ju lọ́rọ̀ làákàyè là o yàtọ̀ fún pé òfin tọ́lọ́ ni ìwọ náà wọ́n wò èyí tó bá dáa jẹ lè wá nípa báyìí máa ìzùwá bá nábi sallallahu alayhi wasallam o ní inni zanaitu ẹ̀hẹ́ ọ̀nà kejì kí lọ́nà kejì òun ni al òun ni kéyàn fún rẹ̀ jẹ́wọ́ wípé a ah, ẹnìkan orí hun ńgbà tó hun kìíní ẹlẹ́rìí kan ni méjì ni mẹ́ta ni mẹ́rin ni kankan àmọ́ fúnra àwọn ẹ̀rù ọlọ́run bá òun fẹ́ kí wà nẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ́lẹ̀m àbí wà dájọ́ àbí wo lórí mùsùlùmí ẹ̀fọ̀ ń mọ́kò ń bi nítòhun kó sí òun ni hadith alákọ̀ọ́kọ́ ta fẹ́ ké lónìí nígbàtí máa ìzù wá bá annabi sallallahu alaihi wasallam ó ní ìní zanaitu kí lànàbì sí ǹjẹ́ ẹsẹ̀kẹsẹ̀ lànàbì ní ẹ̀ẹ́ ó ṣe ìdìná ọyẹ lọ owó kò wá kẹ̀ẹ̀kan yìí inú inú ẹ̀rí àdíìsì yìí tẹ́ máa wí tẹ́ máa fi rìnlẹ̀ ni pé kò sí ẹ̀sìn kò sí ẹ̀sìn àbọ́làjú kan láyé tó protect ọmọ ọmọ èèyàn tó ju islam lọ nkí ọ gba ẹ̀mí nínú sẹ̀ríà islam kò ṣẹ̀ríà àtàrà pé ṣẹ̀ríà protect ẹ̀mí gẹ́gẹ́ bá ti wí òun ni ṣẹ̀ríà fi lẹ́ni ọba pààyàn wọn pa á ní tìtorí pé ṣẹ̀ríà àgbà pẹ́mi kan ò ju ẹ̀mí kan lọ. fa àárọ̀bọ̀ ànùhù nígbà tá ànábì gbọ́ báyìí sallallahu àárọ̀bọ̀ ànùhù ànábì bá gbé tí kú lọ́dọ̀ rẹ̀ ìnẹ́zà náìtú ànábì ti ṣe gíní àrọ́bọ́ ànùhù ànábì bá gbé ọgbẹ́jì kú lọ́dọ̀ ẹ̀ kọ́lẹ̀ lọ́lọ́mà àwọn alfáà ni láwọ́ annà máa ìzán lam yóò kàrírùhù máa sa'alahu nàbí yóò sallallahu alaihi wasallam wọ́n ní bí máa ìzù bá dáa ma ní ìnẹ́zà náìtú alákọ̀ọ́kọ́ tó sì gbé tí kú ò ní ọ̀dọ̀ rẹ̀ ànábì ò ní tún bí mọ́ pé kí ló wí lẹ́ẹ̀kan sallallahu alayhi wa sallam. fatanaha tilkọ́ àwájìhì máa ń zuri pa ànábì gbójú kò lọ́dọ̀ òun ọwọ́ tún lọ kírọ́ọ̀sì ọwọ́ bọ́ sí bí ọ̀nà ibi tí tànábì tilkọ́ àwájìhì ọ̀nà ibi ànábì wa tún dájú kọ bí ìgbà tànábì dájú kọ bí ló fi bá a sọ̀rọ̀ ọ̀dá lóhùn ó gbójú síbòmí máìzù tún wá lọ ọ̀nà ibi tá nẹ́bi dájú kọ sallallahu alayhi wa sallam. Àyíwá, fàkọ́lá ya Rasulallah inni zanaitu, irun tó wí lákọ̀ọ́kọ́ ni, máìzù tún wí lẹ́ẹ̀kejì. Kí là nẹ́bi tún ṣe? Sallallahu alayhi wa sallam, bil mu'minina rọ rahim ìsìláàmù ẹsẹ̀sìn pé kọ́tà máa pààyàn bí ẹ̀sìn ẹlẹ́jẹ̀ kálà ọ̀rọ̀kọ̀rọ̀ ni kéèyàn ó stọ́dì ìsìláàmù kó tó máa ma ǹjẹ́ ọba yanu rẹ̀ wí. táwa náà àwa náà sì ní pé ẹjẹ́ wọn mọ gbogbo orú àwọn ẹ̀rí báyìí. anábùwà muhammad sallallahu alaihi máa fa tún gbójú sallallahu alayhi wa sallam hatta aywa hatta sanna dhalika alayhi arba'a marrat sanna ni pé ó wí nǹkan lẹ́ẹ̀kejì sanna sallasa ó wí ní ẹ̀kẹta but sanna ń túmọ̀ pé ó repeat nǹkan ordinarily onírọ́ wífi ní sanna zálika àléyìí arba'a marrat máìzù wá ń wí fún ànábì sallallahu alaihi wasallam pòun ṣe zìnà ànábì sì ń gbójú kó yóò sì tún lọ bá ń bí ọba gbójú sí ọwọ́ àṣẹ bẹ́ẹ̀ fẹ́ mélòó ẹ̀mẹ́rin orí ẹ̀mẹ́rin ní fi ń jẹ́wọ́ pé wà nẹ́bí àlóhùn ṣe zìnà lẹ́yìn ìgbà òun là nẹ́bí sallallahu akékèké là nẹ́bí tún wí torúpẹ́ lómi náà ò ní ẹ̀kọ́ bóòlà apply ṣẹ̀ríà ni ó fi wá máa jọ lójú àwọn ọ̀tá ìsìláàmù pé àti wí àwọn kan máa pààyàn ni ìsìláàmù ìṣẹ̀sìn ẹlẹ́jẹ̀ àmẹ́sìn òdodo ẹ̀sìn òótọ́ ẹ̀sìn déédéé òun ni ìsìláàmù ìsìláàmù ti jẹ́sìn ẹlẹ́jẹ̀ tó náà ni òjò gbà pé kẹ́nìkan pa ń bẹ lẹ́wọ̀n tí ń tún jẹun síjọba lọ́rùn nísìn kàtà tó pa èèyàn mélòó seventy seven èèyàn èyí tí ó jìnnà nú òkè tọdún méjì o ọmọ èbó náà ni o èbó náà sì làwọn tó pa tọ́lá ń jọ wọn dájọ́ rẹ̀ mo wò ó báyìí adájọ́ wà fọ́ọ̀sì láti pé ẹgé kam ẹgé ẹ wọ́n ti ń pè máikrófóònù kí wọ́n yọ wáyà rẹ̀ ọ̀rọ̀ burúkú lélẹ́yìn sọ lẹ́nu yìí nígbà wọn mú yàn wá kó jù pọ pàṣẹ mu ti sẹ́gun èèyàn wọn wá nínú òfin tàwọn ni pé wọn náà lè lọ́rọ̀ <laughs> ẹgbẹ́ kí ni wèrè wí ó ní di òun lè regret tóun ní àbámọ̀ kan tóun ní náà ni pé òun ọ̀pá ju iye tẹ lóun pa òun lọ wàláhì làzim gbogbo ayé ló wò ó lọ́gbọ́ ni wọ́n yọ wọ́n mọ́jọ wí mi mà ṣé òun ò ní regret kankan orí orí ò sì dàrú torí kí wọn táwọn tó dédé débẹ̀ wọn ti tẹ́sì rẹ̀ wọn ti mọ̀ bọ́yọ́ ọmọ tí ń wí àbíkọ́ nǹkan kan ò ṣe èyí wọn tẹ́rọ́rìsì o ẹnìkan ò sì pé chọ́ọ̀chì ti ń lọ wọn ti kọ́ ọ̀dọ̀ la torí náà béèyàn bá yàwọ́ fún rẹ̀ ọ yàwọ́ ni o ẹ má ma fi yàwọ́ rẹ̀ lọ mọ́ ìsìláàmù lọ́rùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí fi lọ àwọn míì náà báwọn náà bá yẹsẹ̀ dọ̀la ẹnìkan ò pé kọ́dà àwọn ò pé wọ́n lọ interrogate pásítọ̀ rẹ̀ bí mùsùlùmí kan bá dán òun mú màmú rẹ̀ pé bóyá ruwá sí ti máa gbọ́ lọ́dọ̀ rẹ̀ òun ló brainwash ẹ̀ gbogbo àwọn àbòsí tó káyé àmáwa náà ní duty mo ti ń wí ẹjẹ́ wọn mọ kí ní jẹ́ ìsìláàmù gidi tọ́ra àwọn míì náà ń ba ìsìláàmù ló kọjẹ́ táwọn ó sì máa kéwú yóò máa fa áyà. arákùnrin yìí nísìnyí wọ́n nínú òfin tàwọn ni pé ọba àpá seven hundred <laughs> àwọn ìpààyàn ní norway <laughs> ń jẹun síjọba lọ́rùn ní lẹ́wọ̀n nísìnyí kọ́dà yóò tún máa ṣe spọ́ọ̀tù ọ̀làjúnù lọ́dọ̀ tiwọn islam sì ti yan pé wàlà kúńfẹ́lì kò sọ́ọ́ sí hayat tí ì báyìí pé ẹ̀hàn náà yìí ti mọ̀ pé kò sí ní tí ó ẹ̀ èèyàn pa seventy seven tó tún máa pé ẹ̀ẹ́dẹ́jọ́ wọn pa jù bẹ́ẹ̀ lọ àmọ́ ti mọ̀ pé bó jù bẹ́ẹ̀ náà lọ ẹ̀wọ̀n náà ni yóò tún máa jẹun. ọmọfin ní e, e, ìsìláàmù ni pé ọ̀dà wa jókòó jájọ fìlà ká ìtọ́lọ̀ ń bọ̀ wá wò ó kí n lọ da àbélé yìí. anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ẹ̀mẹ́rin ara protection ẹ̀mí ọmọ èèyàn tọ́ra ànábì sọ̀rọ̀ sọ́là mo ti mà dájọ́ rẹ̀ pé ntí máa ń zùn wí ikú ni. ọwọ́ awi fún lákọ̀ọ́kọ́ ọgbẹ́tìkó ó tún lọ́ọ́ bá mi ó gbójú lọ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin kẹtàn bẹ́ẹ̀ pé kí là ànábì tún wí sọ̀rọ̀ sọ́là mi. jùnúnú àbíkà jùnúnú sọ gbádùn ìtumọ̀ ẹ̀ náà nù yẹnni pé ṣé nǹkan kan ò ṣe làákàyè rẹ̀ ànábì bíi máa zù bẹ́ẹ̀. àmọ́ fíkìrù táwọn àfáà mú bí yìí gbogbo ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ sọ́lá nǹkan sáta dànù mbẹ́ èyí téèyàn bá ti mọ̀ ní ọ̀ǹda láyìn rẹ̀ ọ̀lọ́bí àwọn àfáà àwọn àfáà súnà wọ́n ní túnmọ̀ àbíkàjò nínú bí ni pé bí wèrè bá ṣe zìnà ẹ̀ gbọ́dọ̀ náà ń bla lábẹ́lẹ́ pẹ́lẹ́kùmá torúkọ ànábì fi exception sí abika dùnú. nítumọ̀ kí ẹni ọba lóun gbọ́ sẹ̀rí àyè débi pé ẹ̀dá gbére dọ̀bálẹ̀ ṣe ń bílálá sẹ̀rí àkọ́gbọ́yé o. rúfin àkọ́lámú àǹsàlà àtàtì ọ̀nà míì tún nù. àmọ́ àwọn àfa píkì yìí ń bí pé níta ànábì fi lè pé àbíká dùnú exception nù. ń fi hàn pé bọ́ba yìí pé wèrè ló ṣe zìnnà o kò sí dájọ́ o ẹni làákàyè rẹ̀ bá ti yẹ tí ọmọ ti ń ṣe olúwa yọ̀ǹda rẹ̀ tọ́ra bí òkírun tọ́ra bí ọgbàwẹ̀ tọ́ra bọ́ dáràn ìwọ ló kú òní sàkáání rẹ̀ òun ọmọ ti ń ṣe mọ́. ara gbogbo àwọn ọ̀nà tí sẹ̀rí ìsìlámù gbé ìsìlámù ọ̀fẹ́ mẹ́kan ráre kọ́dẹ̀ mi wèrè àbíká junun ànábì bíbẹ́ sọlọ́ọ̀ sọlọ́ kọ́ níbí yìí ara ẹnìjọ́ fẹ́ sọ pé wèrè ó sọ fóun ọ̀ya wèrè náà ni ìgbé àgbẹ̀ kí ni wèrè ó wì í torí pé gbogbo ẹni tí ọba ti mọ̀ pé wèrè lòun ara rẹ̀ ṣe yanu mọ́ìzù náà ní láà nínú rìwáyà mi mo ti sọ fún yín pé rìwáyà tẹ́ẹ̀mà kan bí rìwáyà bukhari àti muslim ni àmọ́ àwọn rìwáyà ti mí lè gùn jù lọ àbí mọ́mọ́ mọ́kídé sí májẹ̀mú tiẹ̀ ní pé òun ò ní kó rìwáyà míì síbí àfẹnú èyí tẹ́ bá nu al-Bukhari nínú rìwáyà míì wọ́n là nábì ránṣẹ́ sáwọn èèyàn sallallahu alayhi wa sallam assessment pé bóòlẹ̀ mọ̀mọ́ ìzù sí bóòlẹ̀ tó mọ̀ sí nísìnyí ṣé nǹkan kan kèé kọ̀ mọ́ wíranranun gbogbo ẹ̀ lànẹ́bí wádìí o kèsè pé kéèyàn wá pé bóòlẹ̀ ànẹ́bí ṣe lè bí pé wèrè ó pòun èsè wèrè náà ni ànẹ́bí wádìí pé lọ́dọ̀ àwọn ẹ̀tọ́ máa ń zu ìbẹnu rẹ̀ wáyà sọ̀hí àbẹ́ kí la fẹ́ fààyàn bẹ̀rù fíkì hadith yìí ni pé ibẹ̀ làwọn àfáà ti mú pé láàyò kọ́ muhadun alalmajinun àìsè hadu fún ẹni tí ọ̀gbádùn o àìsè hadu fún kíni pẹ̀ntì ọ̀gbádùn ẹ̀rí rẹ̀ ní. sọ ìbéèrè míì tá ànẹ́bí tún bí sọlọ́lá ọ̀sán fahali àsọ́ńtà ǹjẹ́ mọ́sọ́nù ni ọ́ mọ́sọ́njẹ́ ìjọ mo ní mọ́sọ́nù máa nítumọ̀ tí yóò ṣe kíni tọ́pọ̀ níbí yìí ìtumọ̀ mọ́sọ́nù bíi ni pé hal tazawajta so ti níyàwó torí yàtọ̀ ń bẹ láàrin ẹni ó ṣe zìnà tí è fẹ́yàwó àti ẹni ó ṣe zìnà tó ti ní ìyàwó àbọ̀kọ àṣàlàyé rẹ̀ débi pé kọ́dà ṣẹ̀ríà ní bẹ́yàn bá fẹ́yàwó tí ò tí ì súnmọ́ kì í ṣe mọ́ sọnù béèyàn bá lọ́kọ tí àjọṣepọ̀ ọlọ́kọ láyè ìṣẹ̀lẹ̀ láàrin òun àti ọkọ rẹ̀ tí lọ́ọ́ ṣe zìnà kì í ṣe mọ́ sọnù anabi bi sallallahu alaihi wasallam fa hal ahsanta qala na'am ma izu ni ben ohun níyàwó lẹ́yìn gbogbo eléyìí sànẹ́bùa muhammed sallallahu alayhi wa sallam lẹ́yìn ìwádìí nǹkan kan ò ṣe é ó ti di mọ́ sọ́nù fún rẹ̀ lọ́wọ́ ẹnìkan ò ẹnìkan ò tì í lọ́rùn wá. ẹ̀ẹ̀mẹrin lànẹ́bí ń gbẹ́nu kó lọ́dọ̀ rẹ̀ nílò ọba ànẹ́bí ẹni ọba ti wá rí báwọn. ìwà adájọ́ mùsùlùmí àánú rẹ̀ ọ̀gbọ́dọ̀ wá sí ọ ju òun gan lọ ara ṣẹ̀rí àánú. ọ̀gbọ́dọ̀ wá láàánú rẹ̀ ju kíni ju orí ara rẹ̀ lọ. ajẹ́pọ̀ mọ implication kóhun ó rú ẹ̀sẹ̀ yìí lọ àlìkè ámọ̀nù torí gbogbo ẹni wọ́n bá ń bẹnu àdísì bẹ́ẹ̀ gbogbo ẹni wọ́n bá jalè tí wọ́n gé lọ́wọ́ wọ́n ṣe ń fúfú yẹ fún ọ ní o gbogbo ẹni ó ṣe sì náà tí wọ́n nà ń blálà wọ́n mú kó lọ́rùn rẹ ní o bọ́bá ní kí wọ́n bọ́ bólẹ̀ mọ́ pé ẹ̀yàn mọ́lẹ̀ ẹ̀ carry over ọba lọ́mọ gbé lọ bẹ́ẹ̀ ọ̀kan kan ní tanù tadànù lálùkìyàmọ́ òun ni pé ara hikma ṣẹ̀ríà ni pé bí yẹn bá fi wá débi pé àlóhùn ọ̀fẹ́ rù lọ wọ́ wá gbọ́dọ̀ sọ pé ọkọ̀ sí ọ̀nà náà ọmọ rù lọ ni. ṣẹ̀rí pé justice ni ṣẹ̀ríà. àmọ́ ó bá ní ah, òun fẹ́ rù lọ àlìkìyàmọ́ bọ́yọ́ lọ́hùn lè wá wo sẹ́rẹ̀ míì tóun ṣe ó lè wá pọ̀jù eléyìí lọ lálìkìyàmọ́ kọ̀ọ̀kan wọ́n mọ́. bọ́ bá sì ti wá gbin tọ́ gbin tó ìnsìsì yìí ìwọ gbọ́dọ̀ tún wá lọ láàánú rẹ̀ kan ju òun gan lọ má ṣe jàǹbá fún nígbà tí ọba ti wá débẹ̀ níta mùsùlùmí gbọ́dọ̀ wí náà ni pé ezhabu bihi farjumu ezhabu bihi farjumu ẹ mú lẹ lọ lo ìdájọ́ ọlọ́run lé lórí kí ni ìdájọ́ ọlọ́run fẹ́ ni ó ṣe zìnà tó ti níyàwó òun ní ká lẹ ló kópa ìgbà òun lànàbì tó wá dá irú ẹjọ́ bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ lónìí gbogbo eléyìí làwọn olófin máa pè ní procedures àwọn nǹkan kan bẹ tó gbọdọ̀ ṣáájú kéèyàn tó pronounce pé ẹ̀sẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀mọ́nu ṣẹ̀rí àmọ́ lónìí ni wọ́n fi ń wá ni wọ́n á dàbí ìgbà tó yẹ pé ní. Ni ọ̀tọ̀ ni tí sẹ̀rí àní adálẹ́jọ́ ọ̀tọ̀ ni tí wọ́n ń dáńgbà mí. ẹ wo lápèjúwe nísìnyí sẹ̀rí ọ̀gbá kéèyàn ó mú fọ́tò wá pé ọkùnrin ní lórí obìnrin ẹ̀rí nù ẹ̀rí kọ̀hún nù sẹ̀rí àwọ̀. ẹ wò gbà táwọn afá àti sọ ilé yìí kalẹ̀ hmm? nísìnyí làwa tó wá mọ̀ wípé wọ́n lè yààyàn bẹ́ẹ̀ lóòótọ́ tí wọ́n ó sì gbé ọkùnrin lé obìnrin tí wọ́n ò sì pàdé rí ní ti ń ṣẹlẹ̀ láyé lónìí. ìmọ̀ hmm? bóyá mo ti sọ́ọ́rí ń bì mo rí fọ́tò kan bì kan nìkan ó nírun gbọ́ ó sì tún dirí ó gbà kí èyí ti jẹ́ ọmọ tí mo à ń bi wá ń rẹ̀rìn wá lóhun náà ni òun náà gbogbo ẹ̀ òun náà lòun ṣe ra òun bí mo ti rí òun òun náà sì tún nì pé bẹ́ẹ̀ yẹn bá ṣe fẹ́ ni pé tẹkinọ́lọ́jì fọ́tò ti gbogbo ní yẹn bá fẹ́ ni bẹ́ẹ̀ yẹn bá nírun gbà tó lóun fẹ́ nírun gbà ń bi irú fọ́tò tí wọ́n ní ń bi báyìí àwọn ò fún irun gbà bẹ́yẹn ọba ní wàláì bẹ́yẹn ọba wé láwà ní àwọn lè wé láwà ní fún bàbá yìí pé láwà ní wọ́n nídìí ń bẹ̀ ọkàn jọ bí ẹ̀rín ni gbogbo eléyìí ọjà máa mọ wọ́ọ̀fì àwọn àfa àṣẹríà àwọn ti wá rò pẹ̀lú ẹ̀rí ṣẹríà làwọn fi wo láti gbàǹgbà à ntí ṣẹríà fi lóhun ní dirú ẹ̀rí kan ó nítumọ̀ gbogbo ẹ̀rí tí ọba ti lọ báwọn àwọn ọ̀gbà àsọlọ ní òjé wọn ó ti gbà á kẹrin èèyàn ni wọn ọba máa wá pọ́ dáràn tí ọ̀dá lónìí àmọ́ṣẹ̀rí àti ó ti dínà rẹ̀ látà irú náà túmọ̀ pé kí ni ìprotẹ́kì ẹ̀mí ọmọ èèyàn ntọ́ mẹ́mí bọ́nú ṣẹ̀ríà kọ̀rọ̀rùn kílẹ̀ rí tí ṣẹ̀ríà ló ń gbàǹbí ọ̀rọ̀ zìnà ẹ̀yin mẹ́rin ẹni èjì ẹ̀ta ẹ̀rin kílẹ̀ jẹ́rìí pé rí ṣé a rí wọn gbà wọn tilẹ̀kùn ni kọ́dà ńgbà tí ń sin jáde mo rí wọn ẹ́ àbí kọ́dà ńgbà tí wọ́n wọlé wọ́n paná gbogbo ìwọ̀n iṣẹ́ rí gbogbo ìwọ̀n iṣẹ́ kíni iṣẹ́ rí ìsìná àbí a wá lọ hòtẹ́ẹ̀lì pé kọ́dà mo ti lọ wádìí rúùmù báyìí ni wọ́n ni wọ́n gbà ó lè ó lè jẹ́ fásikù ó lè ó lè ẹ ẹ ẹ pòkí ẹlẹ́sẹ̀ àmọ́ ìpè ẹ wá lọ lẹ lóko àbí ẹ lọ́nà ńlá ó ní ẹ di ẹ̀rí mi mọ́ wá pé ẹyin bí wọn bá ti lè gbọ́ ọmú débẹ̀ wọn kú ní ó ṣe nǹkan kan o pé wọn lẹ́ni tí wọ́n bá kàn rí tó tilẹ̀kùn kò ṣe nǹkan kan ẹnìkan ò wí bẹ́ẹ̀ o ìyẹn nípa wo fi ọ́ ìwà àti kíni àtọ́lọ́hùn máa rú lọ àlìkìyámà nù bọ̀díùtì tiwa ni pé a gbọ́dọ̀ rí ọgbà mú báyìí káwo tó jẹun yà láyé kí ni ṣẹ̀rí àníkéyàn ó rí ó rí gẹ́gẹ́ bí wọ́n ti máa júwe rẹ̀ nù tíra pé bí ìgbà tí ìgbà kó sínú kànga gbogbo àná ó ti gbọ́yìn òye gẹ́gẹ́ bí ẹ̀kọ́ agbọ́dọ̀ máa la àwọn nǹkan kan mọ́lẹ̀ ni pé ó rí físíkálì báyìí pé bọ́kùnrin kì í ṣe pẹ̀lú obìnrin. bẹ́ẹ̀ nìkan bá wá rí wọn wá sáré jáde tí wọ́n fi dé àwọn ti wọn ò lè jẹ́rìí torí táwọn wí ni pé lámọ̀yìn ló wí fún wa pé òun rí ẹ̀rí yẹn wó òun ni mo ti sọ pé ntí sẹ̀rí àtòrí ẹ̀ gbá wọn àdúdú yìí kalẹ̀ ni pé kẹ́rù ọlọ́run ọba yín sẹ̀rí ò ní interest nínú wọn pẹ́ nìkan wọn lẹ nìkan lóko ọlọ́run ọ̀gẹ́lẹ́ ọlọ́run rọrọ̀ kọjá gbogbo yìí o àmẹ́ni ọba dárin ẹ̀ náà kẹ́nìkan wá dúró pé ẹ gbọ́dọ̀ jẹ́yìn ara rẹ̀ ànígbà bí ẹ bá jẹ́ mùsùlùmí gidi òun ni mo wí ń ti ru máìzù àwọ̀ gbọ́dọ̀ tún láàánú máìzù ju máìzù lọ òun lòun ọ̀fẹ́ rú lọ alìkìyàmẹ́ nínú ríwá inú hadithi mi anábì tún ṣe fóbìnrin sallallahu alaihi wasallam almar atul ghamidiyya obìnrin lòun ọwọ́ abá anábì sallallahu alaihi wasallam wọn ni wọ́n ní kọ́ oyún nù yìí oyún zina ni tẹ̀rẹ̀gbẹ́ yìí ìyẹn lọ wẹ́lẹ́rìí wá ẹ̀lọ òun gan lòun wì yí ànábì bí yà oyún inú rẹ̀ wí ọ̀dà máa lọ tó fi bímọ <laughs> níta ànábì wí fún un máa lọ tó fi ṣe kíni inú ẹ̀rí ṣẹ̀rí àánú o àìdájọ́ bẹ́yàn bá dáràn kú tó bá lóyún ẹ̀ gbọ́dọ̀ pa oyún inú rẹ̀ ọ̀sẹ̀ sẹ̀rí àfẹ́ protect ọmọdé ń bẹ́nu rẹ̀ ń gan òun ni òjì sẹ̀rí ọgbà sísẹ́yún láyé. àwọn òfin ọ̀làjú dáwà ń pè nísìn àwọn ti bá débi pé ní oyún is part of her body ara ara rẹ̀ náà ni bẹ́yìn ó ṣe gun rẹ̀ ní nǹkan yàn bọ́ bá sì yọ inú rẹ̀ náà ebó náà lọ lára rẹ̀ ọ̀làjú nù o. No. bí ojú fi fọ́ọ̀sì ní ká pè ní àmọ́ gbogbo eléyìí a gbọ́dọ̀ máa sọ ọ́ kò sí ní tó tí ìyàn lójú ní òfin ṣẹ̀ríà ṣẹ̀ríà lòfin tọ́ lọ́hùn tọrọ gbogbo ayé lọ́rùn ànábì sọ̀rọ̀ sọ́lá fún gàmídíyà pé máa lọ títí tó fi ṣe kínní tó fi bímà fíkìrìwù ń bẹ̀ wọ́n ni pé gbogbo ẹni ọba dáràn wọ́n wá ṣe tẹ́sì fún àbóhùn náà lólóhùn lóyún wọn ó ṣe action wọn ò gbọ́dọ̀ gbédájọ́ òun jáde tí èyí ṣe kíni nítorí pé kíni òun lọ sẹ́ oyún inú rẹ̀ ọ̀sẹ̀ sẹ̀rí a sì fẹ́ protect kọ́dà bójú oyún ọjọ́ kan sẹ̀rí a ní interest ń bi and nafsi kóun protect ẹ̀mí ọmọ èèyàn wọn ló fi wá nù hadith kan pé hurma ẹ̀mí mùsùlùmí kan inda Allah a'zamu min hurmatil Ka'bah ó ju hurma Ka'bah lọ ẹ̀mí mùsùlùmí kan ti ń sin lọ́hùn gbogbo eléyìí lè yàn wà tòjọ ní ọmọ wíran ọ̀ràn ọ̀hún pé ẹlẹ́jẹ̀ ẹ̀sìn ẹ̀jẹ̀ kálá. arábìnrin yìí ó tún wá bímọ tán ó tún wá àwọn àlùfáà níbi ọba wà nábì òní ránṣẹ́ sí sọlọ́lọ́hà àyọ̀sọ̀lọ́ tí ọba padà wá mọ́ ànábì òní ni ẹ lọ pe obìnrin tó lóun ṣe jù náà wá torí pé kíni ó lè ti padà rò ó pé jó wọn máa rú lọ adájọ́ pé ọ̀ gbọ́dọ̀ rú lọ mọ́ náà lọ́wọ́ rẹ̀ ṣe kíni ẹ́ lọ́wọ́ rẹ̀ jẹ́wọ́ arábìnrin yìí ìwà anábì ọmọ yìí ni òun ti bí anábì ni lọ fún lọ́yàn kọ́ kó mú ọmọ yìí ọ̀daràn kọ́ mọ́ mú yàn ya rẹ̀ wọ́n lọ dáràn ọlẹ́tọ̀ kó mú yàn kíni ìyá rẹ̀ títí tó fi tí ó fi já lẹ́nu ọmú tí ó tó dá dúró máa lọ ó tún lọ nínú ìwáyà kan wọn lárábìnrin ń gbọ́ tí ó wàá padà wá kọ́dọ̀ wá mú ègígé búrẹ́dì kan ó fi lé ọmọ yìí lọ pé máa jẹ́ kí wọ́n rí i pé ó ti ń ti ń jẹ́ sẹ̀ríà nù kìí ṣe sẹ̀ríà ni pé ká pòfin ọlọ́run tí ká má lò àmọ́ kí ni ìlànà tàbí ní máa da gbogbo ẹ̀rú táwọn kan bọ̀ wá gbọ́n sọ̀sọ́kúsọ kan torí náà ká padà sórí hadithu ti máa ń zù ńgbà àwọn làǹdàbí tó ní ezra abubi فارجموا قال ابن شهاب ابن شهاب الزهري ابن شهاب الزهري ننو عوا اغبافا لديسي اوكي ابن شهاب بن نوع الفا توكو امام مالك كيو رحمهم الله تعالى ابن شهاب فاخبرني ابو سلم بن عبد الرحمن انه سمع جابر بن عبد الله يقول nínú hadithi mi tún lélẹ́yìí wípé abu salama ibn abdulrahman wí fún ó wí fún un pé jábẹ̀rù ibn abdullah jábẹ̀rù náà àwọn sọ̀hábí annabi ni àbí torípa abu salama tábìyàn yìí lòun kò sójú rẹ̀ àmọ́ sójú jábẹ̀rù ibn abdullah ó ní jábẹ̀rù abdullah sọ fún un pé kúntù fi man rọ̀jámàhú pé wọ́n ní wọ́n ní kọ́ òun jábìrù ń bẹ nú àwọn tí ó lẹ máìzù ní oko farajamnahu bilmusalla farajamnahu pápá abita àti máa kírun ìdí kọ́dà ibẹ̀ láti dúlókò kátún rìpíìtì rẹ̀ hekima ti ṣẹ̀ríà tó fi ní a máa ṣe ìkọ́mọ̀ hadu kẹ́ni tó nírú ọkàn bẹ́ẹ̀ irú àníyàn bẹ́ẹ̀ kó rí ní o kó fi mọ̀ pé ṣé gbẹ̀yìn rẹ̀ ní àmọ́ ẹ tilẹ̀kùn mẹ́rí ẹ̀ ń gúnyàn lábẹ́rẹ́ ikú àbí ẹ̀yìn gbẹgbẹ́ àwọn ọ̀gbọ́dọ̀ wọn ni ọ̀làjú ni pé ẹ ṣe lè máa ṣerú nǹkan báyìí ń ta gbangba ńgbà tẹ́yìn ọ̀mọ hikima tọ́lọ̀ ń torí ẹ̀ pé á ṣe. hádù ọlọ́run ẹ ṣe níbi táwọn míì ó ti ṣe kíni tí wọn ó ti rí nítorí pé ntọ́lọ́run fẹ́ hà kọ́kọ́ ńbẹ̀ ni pé ẹnìkan ní báwọn ẹgbẹ̀rún bá wá rí kí gbogbo àwọn ẹgbẹ̀rún kí wọ́n jáwọ́ ń bi rán dáradára ṣe ńgbà tí yẹn bá ń ṣe yín òun yàrá ara ń tí ó jẹ́ kí crime ọ̀pọ̀ nípa àwọn èèyàn ọmọ rí punishment wọ́n kàn ń gbọ́ ni kò mọ́rú ìrora tí bẹ́yàn bá wà níbi tí wọ́n ti ṣe kì sọ́ọ̀sù fún yàn rí láyé láyé rẹ̀ kò ní dábàá fún wọn lọ́pẹ́ nìkan yóò rò lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta àmọ́ nǹkan gbọ́ náà ni kò mọ́ bí ti ń rí torí náà farajamnahu bi bẹ́ẹ̀lmù sọ́là ní pápá bí tí wọ́n ti ń kírun ìdí ibẹ̀ láti kíni ibẹ̀ láti dúlókò falamma azlaqatuhu alhijaratu harab ẹ̀hẹ́ tí mo wílẹ̀ kan ni àwọn àlfáà nínú rìwáyàtì míì wọ́n mú níbí yìí pẹ̀lú ṣòrohu hadithi míì pé máìzú ọ̀mọ̀dájọ́ zìnà ńgbà ń wípò ń ṣe zìnà má izo ṣe kíni ọmọ pé dájọ́ zina ni nígbà tó wá jẹ́wọ́ pòun ṣe zina ara ẹ̀rí indicators rẹ̀ ni pé ńgbà tọrọ dọ̀rọ̀ òkò haraba ọ̀họ̀ bọ̀tíkìwù táwọn àfáà mú ń bẹ̀ yẹn ni pé ǹjọ́ tó ní excuse fún yàn kọ́ wá fún rẹ̀ jẹ́wọ́ pé òun jalè òun ṣe zina. òun parọ́ mẹ́ni tí ò ṣe sì gbogbo àwọn àṣòdúdù wọn ńgbà wá kà sí ilé tí pé tọ̀ ńgbà tí wá ṣe nǹkan báyìí ò ìdájọ́ gbogbo àwọn ọmọ kó le tó bá wọn àwọn mọ́ o <laughs> ǹjẹ́ ń bẹ <laughs> ǹjẹ́ eru rẹ̀ ń bẹ eru rẹ̀ o àlìjáhálù ń bẹ̀ òun kò ní wúlò fún un jáhálù tó ni pé òun ọ̀mọ̀dájọ́ rẹ̀ bọ́yẹ́ ni ó sì fẹ́ gba ìsìláàmù lápèjúwe ẹ̀ tí èsì pé ń parọ́ yá wọn mọ̀ pé irúgbàun nínú ìsìláàmù adájọ́ lè wò ó pé bákan pẹ̀lú ẹ̀rí ìṣẹ̀ríà pé wọ́n ọmọ àmọ́ ọmọ kìí pé ọmọ rú ìyá o kọ̀ mọ̀ pé kíni kọ̀ mọ̀ pé nǹkan báyìí ìsìláàmù ọ̀fẹ́ ìyàtọ̀ ń o pé ìmọ̀ pé ọlọ́run ní àmọ́ ìmọ̀ pé bí wọ́n lè gígé lọ́wọ́ ni ní ọ̀pẹ̀jálì àmá ìmọ̀ pé báhùn ló le tó èyí wọn ṣe excuse o lẹ́yìn ọmọ pé iye ìyá báyìí ni lójú wọn ọ̀dáró ọ̀ràn òun àmọ́ wọn mọ̀ pé ọ̀ràn ni tó ti mọ̀ pé ọ̀ràn níná ọ̀daràn náà nù. nínú fíkìrì hadith yìí haraba ma'izun jábìrì bin abdullahi nígbà tí ó kó bá ma'izun ìyẹn ni pé àkọ́kọ́ sọ òkò ńlọ fi lè sá àbí torí tọ́ba yìí pé ní òkò tó ti pọ̀ ni kò ní lè sá a jẹ́ pé bí wọ́n ti bẹ̀rẹ̀ sí jùkò tó rí lọ́wọ́ á òun ọmọ pé báyìí haraba máa ń zù bá sá. níbi yìí fíkìrì mi tún bẹ́ẹ̀ pé yẹjúzù tawkil fi iqamati al-hudud yẹjúzù tawkil fi iqam adájọ́ aláṣẹ mùsùlùmí ó lè yàn pé ẹ lọ́ọ́ ṣe báyìí ẹ lọ ṣe hádùn báyìí kóun gangan ọmọ sí ń bẹ torí pé nínú ìṣẹ̀lẹ̀ yá ànábì ò ń bẹ ń jọ sallallahu alayhi wa sallam ànábì ò sí ń bi tí wọ́n ti ń ju maizu lóko that means pé ànábì fi agbára àwọn authorize àwọn kan adájọ́ mùsùlùmí eléri mùsùlùmí ó lè kì í ṣe gbogbo nǹkan náà lèyàn ó pé àfikín wà ń bẹ́ẹ̀. àìwá sí ń bẹ ànábì sallallahu sallam àwọn tí ń bẹ ń bẹ́ẹ̀ àwọn ti gbọ́ yí pé nígbà tí èèyàn ti dáràn tọ́ wá lọ ń sá lọ fa adraqnahu bil harra àwọn bá lè kọ́dà jábìrù ní àwọn lè dé alharra n ti ń jẹ́ harra madina àdúgbò méjì ní àwọn òkúta pọ̀ mẹ́ wọ́n ń pè kan ní alharra sharqiyya walharratu algarbiya bí wọ́n ṣe ń pè dò nínú nù ní madina ọ̀kan wà ní east madina ọ̀kan wà ní west madina gbogbo hara kọ̀ọ̀kan tá a bá ní káwo distance tí máa ìzù fi sáré sọ̀wáwọ́ jẹ́ hara sharkiya àbí ọ̀họ́ jẹ́ hara hara garbiya tún súnmọ́ ju sharkiya lọ but níbi tí ànábi ju tí máa jẹ́ agbèrú ju pé mùsọ́lá yìí ẹni ọba dé madina lónìí ibẹ̀ wọn kọ́ mọ́sálásí tó ń pè ní masjidul ghamama masjidu ibẹ̀ wọn kọ́ mọ́sálásí yẹn sí lónìí. báwo sí distance hara yìí ó tó kéèyàn ó ti sáré láti bíi dé àdábàtà wọn lápá ìbẹ̀ làwọn tó bá. wọn ò consult anabi wọn tó lé tó bá wọn torí pa anabi ò sí ń bẹ àmọ́ táwọn gbọ́ yé ni pé ibà anabi ti fún wa ní go ahead ìwọ wa ń sá lọ wọn lè alimami abu dawuda wa gba riwaya mi wa nu hadithi tó ní tó tún ní more details onígbà wọn wá dé kọ́dà àwọn ọmọ láìda àwọn ń sọ fún ànẹ́bí pé áá ah, kọ́dà ńgbà tí ọwọ́ kò ń kọ́kọ́ bà ọ̀họ̀ àmà lé ibi báyìí láti bá kí lànàbí wí sọ̀lọ̀sọ̀ sànàbí gbà ọmọ àlè rẹ̀ yóò họ̀ ẹ ọkàn jọ bí ẹ̀rín ni bọ́bá ṣe wọ lónìí tó wí nù ẹnìkan wá ẹnìkan mutí láyé ànẹ́bí sọ̀rọ̀ sọ́làm káyà lọ bẹ̀rùn ó mutí ànábì sì ni wọn lò dájọ́ ẹni ó mutí fún un kí wọ́n tó wí àbí lẹ́yìn tí wọ́n dájọ́ bu wọ́n á ń gbé olùsí ń sàn sọ̀rọ̀ kọ̀rọ̀ sí ànábì ní dákẹ́ innahu yuhibbullaha wa rasulahu ọ̀sẹ̀ yìí wọ́n yọ kó nu inú mùsùlùmí ẹni yìí ìwà àwọn kàwárí jù ni pé bẹ́sẹ̀ èèyàn bá ti yẹ̀ díẹ̀ káwá yọgì tiẹ̀ náyányán àwọn kàwárí jù làwọn ní ìmọ̀ kí ìmánì rí ó fúlù àbí kó ti ṣe kíni àbí kó hẹ́mtì àmọ́ ìmánì ninety nine seventy sixty àwọn òrí ń tà wọn ìmọ̀ àlìjẹ́nà fúlù àbí ná fúlù ọ̀nà ànù sí ni ọ̀nà ànù ni gbogbo ẹni tí máa ń rìn náà ọ̀nà ànù ni látàyà nẹ́bí sọ̀rọ̀ sọ́lẹ̀m là nẹ́bí ti fi yé wa pé ọ̀nà àánú ni ìṣẹ̀lẹ̀ ru àwọn àwárí ju bẹ̀rẹ̀ lójú ayé ànẹ́bí sọ̀rọ̀ sọ́lẹ̀m torí náà ànẹ́bí ọ̀ wá pé ọmọ àlè ó ṣe kínní nínú ilé tí mo wí náà ti mara algamidiya ẹnìkan náà bu arábìnrin yìí náà gbé kí lọ bá débi ìsìn náà ẹgbẹ́ kí ni wọ́n lá ànẹ́bí wí ànẹ́bí ní wàlọ́ọ̀yì tútú bá tárábìnrin yìí túbá with sincerity ní a bá pín fún gbogbo ara Mẹ̀dínà yọ ká wọn ànábì tó ń pèsè sallallahu alaihi wasallam a lò dájọ́ ọlọ́run àmẹ́yìn wọn wá pé kẹ́yìn ó di yẹ̀yẹ́ torí náà ànábì ọ̀wá pé ọmọ àlè rìn ọ́sá wọn là ànábì wí fún wọn pé hàlá tààrọ́kùtùmù èsì tẹ̀ fílẹ̀ sallallahu alayhi wa sallam èyí ti tẹ́ẹ̀ ṣégin ni tẹ́ẹ̀ filẹ̀ ńgbọ́ sákì lórí tẹ́ẹ̀ lé bọ̀tà ń sọ hábí ọmọ dájọ́ yíhun tẹ́lẹ̀ láti ẹ̀yíhun lọ bẹ́ẹ̀ lómi bá sáṣẹ́ wọn ó tún lé mọ́ wọn ò gbọ́dọ̀ lé mọ́ ẹni ọba lé ọsẹ lọ́hùn bẹ́ẹ̀ bá léèyàn nírú òní yìí táwa ń sọ̀rọ̀ yìí ọ̀tako àṣẹ ànẹ́bì sallallahu alayhi àmọ́ àwọn ọ̀tako àṣẹ ànẹ́bì yàtọ̀ mbẹ́mbẹ́ àwọn ọmọ dájọ́ yẹn táwọn mọ̀ with sincerity ní pé ah, ànẹ́bì ṣe lè dájọ́ fún yẹn kẹ́nìkan wá họ káwọ́ wá filẹ̀ pàtà ànẹ́bì sọ sọ́lọ́m jẹ́ oyé wa pé aláàtàrọ̀ fún èyí ṣe tẹ́ ìfilẹ̀ ara bẹ̀ làwọn àfáà ti mú pé bẹ́yẹn bá fún rẹ̀ tó lóun dáràn báyìí tá a sì dájọ́ tá a mọ̀ dájọ́ rẹ̀ bóyá wa ní ẹ̀ẹ́kọ́ padà wá àbíbá nẹ́bì ti gbẹ́nu sí ẹgbẹ́ kan kò tún wá wí padà mọ́ àbíbá nẹ́bì ti ní kí gáàmìdí yọ lọ bímọ tán bàbá bímọ tán padà kọ̀ wá wá mọ́ àbí lọ fún ọmọ lọ́yàn ọwá fún lọ́yàn tán kọ̀ wá mọ́ àbí àwa lẹ̀ lóko kan méjì ọ́sá àfilẹ̀ èèyàn gbọ́dọ̀ tún ránṣẹ́ sí rẹ̀ níbẹ̀ pẹ́ lọ wá wá gbogbo bí ọ wọ́ ní títorí pé kíni làálàhù bóyá ó ti rò pé ní òun fẹ́ gbé lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ó sì ṣeé ṣe kó bá ìyọnu ọlọ́run pàdé torí pé gbogbo ẹni ó bá ṣẹ lọ́hùn ìdájọ́ méjì sí mẹ́ta náà ní lálùkìyàmọ̀ nù tawhid nínú ìmọ̀ àkídà tí ẹ ti ṣe pọ́ ṣẹbọ ọ̀nà méjì náà ni ìmọ̀ kọ́lọ́hún ọ jẹ́ ń ya ẹ̀ṣẹ̀ tọ́sẹ̀ ń yọ wọ náà ní jẹ́ báwọn yọ tọ̀ wò. kò sí àmì lásìkò yá máa fi ná yóò jìyà yíhun ọjọ́ kan ní ọwọ́ àfi jẹ́ ní méjì ní ọdún kan ní àwọ̀ ọ̀mà ẹlòmíì iṣẹ́ rere ọwọ́ á pọ̀ débi tọ́lọ́run lè pé òun yá fi rè ó sì gbọ́dọ̀ kórè ọlọ́run pé adúrúndélé yìí sèyí tọ́ba ti wá rò bẹ́ẹ̀ Àwọ̀ ní ẹ̀tọ́ ká wá fọ́ọ̀sì ẹ̀ pé. àfikọ́ wa ṣe ń tọ́ kọ́kọ́ wíhùn at the same time tó bá insist pé òun fẹ́ mọ́ látàyè òun ọ̀fẹ́ ru bọ́yá bọ́yá bọ́yá ọlọ́run bọ́yá bọ́yá tí ó wà yíwọ́ lálìkì àmọ́ ẹsẹ̀ tí kò wọ́n jíya rẹ̀ láyé yàn ìwọ gbọ́dọ̀ láàánú rẹ̀ ju ara rẹ̀ lọ ẹ̀tọ́ ọmọnìyàn kan gbọ́dọ̀ mẹ́tọ́ rẹ̀ ju òun gan lọ. torí pé ẹ̀tọ́ ọmọnìyàn lẹ́lòmí ọkàn máa dákọ̀ ẹ̀tọ́ ọmọnìyàn ẹ̀tọ́ ọmọnìyàn wọ́n wá ń pa àwọn ọmọ ènìyàn láì mẹ́yẹ ọ̀nà kò sẹ́tọ̀ mẹ́un mo sọ bóyá mo ti wí bí iná rí títí dòní bóyá báyìí ti lajú tóun náà nísìnyí bẹ́yàn kan bá ṣe amẹ́ríkà nílùú kan tí wọn ọ̀rọ̀ náà tí wọ́n èè mú àfi pé pé gbogbo ilé wọn gbọ́ pé ń bẹ nílé alájà mẹ́ẹ̀ẹ́dógún yìí àfi kílé wọn balẹ̀ ní òun kan tí wọ́n ti ń lé kì í yọ balẹ̀ o gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ́ẹ̀ ẹ lọ sí ni àwọn yìí wọn ò lẹ́tọ̀ọ́ àwọn náà sì ṣe ìkọrọ̀rù pé ọ̀daràn kan náà ni níbẹ̀yìn àyè o àtọmọ eke tí ń sùn lọ́wọ́ àti ya arúgbó àti wọ́n ń pa wọ́n bẹ́ẹ̀ láfgánistánù wọ́n ń pa wọ́n bẹ́ẹ̀ níbòmíì náà kọ́dà wọ́n tún fi lọ́kú lọ lọ wọ́n gbà míì ní abá láwọn sanwó wọn lè pé two thousand dollars two thousand five hundred àmọ́ ìjẹ́ ọ̀dájú orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹmọ iye wọ́n gbà lọ́wọ́ gàdáfi kó tó kú lórí pléènì Eh, lókà bi àbí ń padà ń hàn nísìnyí pé ẹni tí wọ́n lóun ni òun kọ́ àmẹ́mí kọ̀ọ̀kan mílíọ̀nsì ni wọ́n bá jẹ́ mi èbó àmọ́ ọ̀rẹ́ mi áfíríkà àfugá ọ̀rọ̀ tó ń tẹ̀lé lọ́wádìí ni o wọ́n ti san two lórí ẹ̀mí kan láfugá dollars táwọn ò sì jẹ́ gbarú ẹ̀ torí bẹ́ẹ̀ lómi bá kàn ń pé human rights human rights nkankan kọ nǹkan ọ̀ma ti ń wí ẹ̀sìn wo ló protect human rights ju Islam lọ. ẹnìkan sọ̀rọ̀ kan ọ̀rọ̀ làákàyìn jẹ́ òní òní wọ́n pè òun síbi kan <laughs> àgbà lọ́ọ̀yà kan ni òní wọ́n pè òun síbi kan wọ́n pè àwọn kan wá àwọn tòkunbọ̀ kan láti ìlú èbó àwọn ni wọ́n ní inú ẹ̀tọ́ ọmọnìyàn ni kí obìnrin ọmọ fẹ́ obìnrin kọkùnrin ọmọ fẹ́ẹ́ ọkùnrin ọlọ́sà wàá múra kẹ́kẹ́kẹ́ ń sàn ṣe ìbò ńláńlá yìí sàn òun náà sì lóun sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ eh, human rights ní kọ́dà àǹtẹ̀ní kan ọ ah. ní ọlọ́run sì pẹ̀lú júmùlà kan náà lòun fi wó gbó gbogbo wuyewuye ariwo rẹ̀ tí ó gbé yẹn ti rò pọ́rọ̀ ọ̀rọ̀ kan gidi ní wí ọlọ́run ní òun fara mọ́ lóòótọ́ pé ẹ̀tọ́ ọmọ nìyẹn ń bẹ àmọ́ ẹ̀tọ́ kí la pè human rights ẹni tí ó béèrè human rights ó gbọ́dọ̀ behave like human being kéèyàn tó máa béèrè human yóò kọkọ behave like láwárí ká ah, ìwọ yìí tọ́ sí human right gbogbo ẹni tí ń bá ti ń gun ọkùnrin sọkùnrin obìnrin sóbìnrin ẹran lèyún kìí ṣe human being ó ní jẹ́ ogbó ojókòó parí sínú gbáà ah, òdodo lẹ́sọ̀ torí náà padà síbi ẹ ti ń jọ ń wí lọ́hùn má gbé wọ̀yà yín o. kọ̀sáyé nàìjíríà kéyìn ó tó béèrè human rights ẹ̀kọ́kọ́ lọ wùwà as human beings ìyún lẹ́tọ̀ wá lẹ́tọ̀ àti pé ẹ̀tọ́ wa ní gẹ́gẹ́ bí ọmọ èèyàn táwọn wùwà torí látàrí ànábì adam alayhi salam amọ̀bọ́bìnrin tí amọ̀gbésí ayé tí lákọlábo ń gbé àǹtà àbáwà kíávù ní nàìjíríà bí ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nù wọ́n mọ̀ fún wọn lówó wọ́n mọ̀ fúnjọba ń pressure bó ti bẹ̀rẹ̀ ń lo èbó náà nù ní ọdún tí ó púpọ̀ bíi fifty sixty years ago nílùú èbó bẹ́yẹn bá ṣe gay tó súnmọ́kùnrin wọ́n ó rí fa tó psychiatrist ni ẹ lọ́ọ́ kanú tán wọ́n ó rí fa rẹ̀ lọ ọ̀dọ́ kínni àwọn tí máa wo ọpọlọ ya <laughs> nǹkan ọpọlọ yẹn gbọ́dọ̀ pé kó ṣerú kó ṣerú nǹkan báyìí èyí náà ló tún á di ọ̀làjú láàrin tí ò tó àádọ́ta ọgọ́ta ọdún torí ṣètọ́ ni wọ́n máa tìyàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni báwa náà bọ́lọ̀ntì ní kíjọba wa kí wọ́n ronú dáadáa ń bi eléyìí àfi ká má fi wọ́n lọ́rùn lẹ̀ ńgbà ọba ya èbó mọ gbogbo ọgbọ́n àní fún yín lówó àní fún yín lóúnjẹ wàláwò yàrùsùkù máa ń yàṣáwù àwọn sọra wọn di àrọ̀zákù torí ogbó ntí ntí wọ́n padà máa ṣe nu pé ṣe é fowó ẹ lọ ṣe nǹkan báyìí ṣe é fẹ́ ìrànwọ́ tó ọlọ́nkọ́dá kún kọ́ sàmìnà wa o ní kúkúrú àdìsí yìí fún wa gbọ́yé ọ̀pọ̀lọpọ̀ ká understand Islam tí ọmọ mùsùlùmí ó lè fẹsẹ̀ rẹ̀ méjèèjì rinlẹ̀ wípé ah, alhamdulillah kò sí ń tọ́ da ajé lè lọ́mọ kọ́dà ní làákàyè. káwa náà wá mọ bá ṣe máa apply ṣẹ̀ríà ká máa apply rẹ̀ lọ́nà tí yóò fi máa fa ebu mo ti sọ ní repeatedly ńgbà tá a ti bẹ̀rẹ̀ kìtàbù yìí gbogbo ẹnìyàn blala ẹlẹ́yìn ló kò yìí kò sí lọ́wọ́ mọ́gàjì bèǹlé àmírù àbí ẹgbẹ́ o gbọ́dọ̀ jẹ́ a constituted authority ẹni ó níjọba lọ́wọ́ ní máa ṣe ìkọ́mọ̀ ẹnu ẹgbẹ́ tí wá síta kínní ṣe kínní ọyẹ lọ wá bílálà wá kọ bá lànà ṣẹ̀rí àmú o torí pé gbogbo nǹkan ló ní ètò ló ní àlànà ṣẹ̀rí à kọlọ́nkọ́mọ́sà sàmànà wa. farajamnahu ọkẹ́ àdéhìsì ti tán àrọ́júlù arákùnrin yìí ó wà máàizún ibn malikin rọ́bìyàlláhu ta'ala anhu máàizún ibn malikin làbúrẹ́ rà pẹ̀yìn rọ́júlù min al-muslimin ó ṣe é ṣe bọ́yà àbú rẹ̀ ra mọ̀mọ̀ ọmọọmọ má dàpọ̀ ta ni dàpọ̀ máa ìzù ẹ̀kọ́ ń bẹ̀m̀bẹ̀ ń fún wa náà ẹ̀kọ́ ń bẹ̀m̀bẹ̀ ń náà fún wa náà n tí ọba nídìí kò ní èyí ṣe àbú rẹ̀ ra rí i pé nothing is missing kò sí nǹkan kan tó mísì níbi kóun má dàpọ̀ ta ni kóun má dàpọ̀ máa ìzù pé àgbọ́yé gbogbo ohun tí ń wí rọ́júlómìnà mùsùlùmí kò sí ní tí kọ́ làákọ̀ mọ́ máìzù lórí pòun ló ṣe zìnà kò sí ìfẹ́kì rẹ̀ kankan nínú hadithi làálà bóyá torí ẹ̀ làbó rírà fi ní rọ́jú lónìí minal muslimin ẹ̀kọ́ ńláńlá nù fáwa náà torí ẹ ẹ àwọn míín sì gbọ́ pé wọn ká máa lákọ̀ mọ́yàn lórí ni bí a bá ṣe dáwà exception nínú dáwà ìpìlẹ̀ níbà nẹ́bì ti ṣe sallallahu alaihi wasallam èyí tà nẹ́bí máa ṣe ni pé máa báálù máa báálù èé ṣe táwọn kan èé ṣe táwọn kan ntí ọba ti jẹ́ pé ní àbáàbá dákọ̀ yí ọ̀rọ̀ ní yanjú kò nídìí. alhamdulilayi ọ̀rọ̀ yìí wáyé báyá bí ọ̀sẹ̀ méjì àbí mẹ́ta ní dárúsù ní táǹkẹ̀ mo wá ní kára àwọn tó wà ń bẹ̀ náà kí wọ́n lọ ṣe rìsáàjì nígbà wọn lẹ́nìkan ní ẹ̀sìn ọ̀bẹ̀ wá ní ká má má dákọ̀ náà lọ́ọ́ fi hàn pẹ́sìn bẹ̀ wá ẹni tí wá padà wá bá mi pé ó di forty two hadith ó di mi hadith mélòó hadith forty two mi tá nẹ́bi tí ń pé máa báàlù máa báàlù èsì táwọn èèyàn èsì táwọn kan ṣe báyìí tí ọ̀la kọ mọ́kínni alimami bukhari odidi báàbù kan ló gbé sínú sọ́yìn bukhari oni báàbù man lam yuwajihu nasa bil itab báàbù man yòwájì náàsá bẹ́lẹ̀ àìsàbẹ̀. torí náà ẹ̀dàkùn ẹjá máa kẹ́kọ̀ọ́ bí ogun ta bá ń ké àbúhùrẹ́ra làálà bóyá tó torí ẹ̀ sínú torí kò sí ìfẹ́ẹ̀tì kankan bí àìdákọ máa ìzù negative effect sì lè wà lára àwọn ọ̀rọ̀ ọmọdọ́mọ rẹ̀ pé bàbá bàbá yín ẹlòmí gọ́ọ̀rọ̀ sọ ebi bàbá bàbá yín ló ló ṣe kìnnìtàǹkà náà dìsì is an exception ibi tẹ́ bá rí táwọn àfáà ti ń dákọ ni pé lámàáyé o bọ́yá bí ọ̀rọ̀ hadithi aljaruhu wa taadi pé ẹja mọ̀ o èèyàn jégbèjègbè ni àbí tí ó wà pé lọ́la ànẹ́bí wíkẹ́ nìkan ká tètè mọ irú èèyàn tí ń ṣe èyí ló lè ní di almusora habil asma àmọ́ pilẹ̀ nínú súnà nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wa sallam òun ni tí ọba ní ìdí kábù láti báwọn tó bá ń bá sọ ànábì ó ní máa bá lò àwọn tí ń bá wí ẹni tí ń bá wí náà sì ti gbọ́ kóhun ní ń bá wí ẹni ó bá fẹ́ rí àwọn àhàdíìsì wọn ni òun ti kọ́ wa ó ló di forty two tóun rí bóyá tún ti rí more than that ó ti tọ́sẹ̀ méjì tí mo ti rí nísìn aláfa abdullahi fọwọ́ ní islamic studies university of Ìlọrin ẹ rí lọ́dọ̀ rẹ̀ pé ó di forty two àdíìsì ànábì tó lẹ́sẹ̀ ńlẹ̀ ní occasion ká ànábì ń pé máa bá lù máa bá lù máa bá lù eléyìí lẹ̀kọ́ ìsìlámù o àṣà àìlójútì kò sínú ìsìlámù ẹ fàdírà àyàn lórí èyí náà sínú ìsìlámù àmọ́ ká má sọ súnà ló kọ bú pé àfi kí èèyàn ya sa bọ́bá fẹ́ ṣe súnà àfi kọ́ ya aláìlójútì bọ́bá fẹ́ ṣe súnà kálà kò bẹ́ẹ̀ o. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أجت الله